Ah, alhamdulillah wassalatu wassalamu ala rasulillah kíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ojú òní oná ni alkaul mufid ala kitab tawhid kíra bàbá wa almujaddid muhammad bin abdul wahab tí bàbá wa asheik al'allama muhammad bin salih al-usaimin tí ṣẹ́rù rẹ̀ ọlọ́run jẹ́ kó yẹ wájú bá ti sálàyé lọ ọlá qur'an al-karim ọlá ilá ìmúlá dídé náà ولكن حدثنا ابن عباس أبي سيدنا عبد الله بن عباس بواسره عن النبي صلى الله عليه وسلم أنه قال حمزة أردت علي أمم وفي يبدي هم في همي أمال أممي أما أمة أمة أمة ورسلتي حكي لي ولكن القائل سعيد بن جبير àbí ẹni tó sọ̀rọ̀ yìí ni Sa'id bin Jubair qalu uridat alayya al-umam kí gbóná kí wọ́n fi al-umam ní ayé àárídù láha lọ́wọ́ ọlọ́ọ̀bá fi hàn ọlọ́run gbé al-umam jáde subhanahu wa ta'ala bàádà sí manam ilé ìlójú àlàyé tíwáàlì kí á mú òtí tó kẹtìmọ̀ kan ọmọ kan wá béèrè kọ́ṣẹ́ wọn kéré ní gbòkúrìbì lọ́ọ̀mù tí màá wá délé ọwọ́ àti mọ̀mọ́ rẹ̀ pé màmá ọ̀rọ̀ sábẹ́ ìlú sọ yẹn kò yé òun tó ọ̀rọ̀ yẹn ni pé àlíṣ tó sọ báyìí pé gbogbo iṣẹ́ yẹn bá ṣe kó mọ̀ iṣẹ́ yẹn mẹ́jẹ kó jọ yẹn lójú orí tó ń ti fún wa ju gbogbo ìbálàdà bá ṣe lọ arákùnrin kan ó wà ní island láàrin omi bí àpáta ó wà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́ fún un fún un láti rí àpáta yẹn ìgbé tó ìgbé apple arákùnrin yẹn yóò kàn jẹ apple kan yóò kàn mú yóò jẹ mumi sí omi náà tẹ nínú àpáta yóò wà mú mi ó ti wá mú two dollar bíyẹnsì náà wà ní two hours òun nìkan náà ní ìṣẹ́ ọ̀rọ̀ àtàlùfẹ́lá ní ìròyìn ọ̀rọ̀ ìfáwọn sọ̀hábà arákùnrin abẹ́rẹ́ ọ̀bà pọ́lọ́wọ́ bá mi tó bá kú ẹ̀yẹ kí n jẹ́ra jíjẹ ẹ̀kú sórí sùjúdù ní kí sùjúdù fún ti yóò mú yàrá kìá mọ̀ àwọn mo ti kú ọlọ́dẹ gbàdúrà rẹ̀ arákùnrin yẹn wà lórí sùjúdù ti sin báyìí ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala nígbà tó di gbangba kìá mọ̀ ọlọ́ọ̀ba sọ fún arákùnrin yẹn pé máa wà jẹ́nà lọ pẹ̀lú àánú ìmì ọlọ́ọ̀ba wọ́n ní gbàlẹ̀ amàlì ya Allah ọlọ́ọ̀ba ah, iṣẹ́ tí mo ṣe dé àánú rẹ̀ báwo iṣẹ́ tí mo ṣe bí mo sì wọ́n tó kù mí náà tó sì yẹn títí títí títí tó jẹ́kùn àti àlọ́ kọ́nà wa dọ̀dà kó gbéṣẹ́ rẹ̀ yẹn àti gbogbo ìbára tó ṣe àti kó gbé e sórí òṣùwọ̀n kan kó wọ́n á gbé ọ̀rọ̀ ìkọlọ́ǹṣẹ́ pírísàvù ara rẹ̀ bí wọ́n kọlọ́ǹṣẹ́ kùn kọlọ́ǹṣẹ́ kó jẹrà kó gbé sẹ́gbẹ̀ẹ́ sọ̀ kó mọ̀ wulẹ̀ gbé igi tó tẹ́lẹ̀ nù àpáta omi tó sẹ́kọ̀ọ́ ara ọ̀wọ́ ẹ̀yọ̀ kan rẹ̀ kó wọ́n gbé ìtúbáwọ̀n jù wọn lọ wọ́n á rí pé orí tọ́lọ̀ ń ṣe nígbà kọ́lọ̀ ń pèsèlàbà rẹ̀ yẹn gbogbo ìbálà tí ó ṣe lọ lọ́wọ́ ni tómi mi ń kọ́ títí mo tiẹ̀ jẹ́ ń kọ́ títí mo tiẹ̀ gbàdúrà rẹ̀ ń kọ́ iṣẹ́ òní jẹ́ tó ẹ máa mú wọlé ọ̀nà àwọn ọlọ́run bá ṣàánú mi ọlọ́run sànú gbàdúrà rẹ̀ wàgbà jẹ́ náà káwọn ní kí wọ́n dàpọ̀ sínú àlùjẹ́ náà wọ́n á sọ̀rọ̀ yẹn fáwọn sí kó bọ̀tà kẹ́mọ̀ ti tó ọ̀là àlùjẹ́ náà ti tó ó bèèrè lọ́mọ máa rẹ̀ pé àlùjẹ́ náà ti tó àkẹ́mọ̀ ti tó bó ni ọ̀rọ̀ náà ti lè ṣẹlẹ̀ báwọn ẹ̀ pé ìrònú ńlá ni ìrònú ńlá lọ́mọ ẹ̀rọ díẹ̀ wà lè fún mi kù díẹ̀ wà pè mí pẹ́tà náà lélẹ̀ mọ̀ nígbà mùsùlùmí alẹ́ o bá bẹ̀rẹ̀ nígbà ọlọ́run fi ń tí ó ṣẹlẹ̀ hàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ láàrọ̀ ṣẹlẹ̀ àmọ́ n tí ọ̀sẹ̀ lọ́wọ́ mọ̀ pé yọ ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ fi hàn lẹ́bi sẹ́lẹ̀m níbi wàá sọ fún ọmọ yẹn àwọn ọmọ wí more than twenty years ago ni ọ̀rọ̀ ẹ̀ sẹ́lẹ̀ ọlọ́mọ yẹn ti gbé àwọn olùsọ ọmọ bọ́ ọmọ kékeré yẹn ti gbé àwọn olùsọ ó di yé ó di yé wa ọmọ kẹ́ máa rò pé ah ọmọ kékeré bá ti kó ronú báyìí ronú ẹ̀ ẹ̀ kó ó sì kéré tó ti pé bá màmá rẹ̀ wọ́ eh, tàlím ọmọkùnrin ni ó di yé wa ṣe ronú báyìí kí ẹ máa ronú kí ẹ máa ronú jinlẹ̀ kí ẹ máa gbọ́dọ̀ jọ̀ọ̀ jọ̀ọ̀ ara ọ̀ ní máa ronú sikir sikir sikir ó di yé wa ilé ló fi yẹ dáa jùlọ eléyìí náà ti ṣẹlẹ̀ yìí ọlọ́run fi ń tọ́ ṣẹlẹ̀ ń gbangba kìámà hàn nẹ́bí lójú oorun ni ó di yé wa ìdí ọ̀ṣẹlẹ̀ ni pé àwọn àlùmọ̀ kan pọ̀ àwọn àlùmọ̀ kan nẹ́bí mi wà jẹ́nẹ́ pẹ̀lú wa àdìkẹ́ ó di yé wa. والله تعالى اعلم نعم وهذا في المنام كما يظهر فيما يظهر كما تبان كليل جوروني انظر فتح الباري ولون فتح الباري ولم page four hundred and seven lórí báàbù ìdíkòlò jẹ́nà sàbọ̀nà alfan báàbù sọ fún pé àwọn sọ́mbí sàbọ̀wà jẹ́nà kìtàbù rìkát ní báàbù ìbọ̀rùn kò lọ́kọ̀ ẹ̀rú wọ́n ọmọ jẹ́mọ̀ ọmọ gbogbo gbọ́dọ̀ ọmọ jẹ́mọ̀ àlẹ́ ọmọ ni àlẹ́ ọmọ ọ̀kanu ọmọ àwọn àlẹ́ ọmọ tó pọ̀ nìyẹn wọ́n yá ọmọ rusul ona ni al'umma annabi ọlọ́wọ́n ba kọ̀ọ̀kan àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n ba wọ́kọ́lù rahat bulu rahat kò ra'aitu rahat rọ̀jọ̀ nabi umaru rahat bin sanata ila tis'a ọbẹ̀ láti mẹ́ta ní mẹ́sàn ni kéré sí mẹ́ta kọ̀dà ju mẹ́sàn ọba ní rahatun ó di wa kọ́lù nabi umaru rajulun wọ́n rajulani ìgbọ́lá nàbí sọ pé òun nìkan lọ́wọ́ àjẹ́nà mùsùlùmí sọ pé òun kan pẹ̀lú ẹnì kẹkọrẹ́ ni àti lọ́wọ́ àjẹ́nà pẹ̀lú ọ̀yàn méjì ọ̀záàrù annal wáhù bí máa na wáhù tó wá ń áwù ni tí wá ní wọ́n lẹ́bi tó wà àjẹ́nà pẹ̀lú ẹnì kan àti èèyàn méjì wíṣì ní ni àmọ́ wọ́n lẹ́bi tó wà àjẹ́nà pẹ̀lú ẹnì kan àbí èèyàn méjì ẹlòmíì wà àjẹ́nà pẹ̀lú ẹnì kan nìkan bí mo sọ fún yóò yìí bí wáwù tó wà bí wáwù ìyàwó nìyẹn ìfàǹkì ó máa tábà lọ́kùnrin nìsà masna ìfẹ́ ìjọba wù iná ìyàwó méjì méjì wọ̀sálàsà lọ́wọ́ ọlọ́run tó fi wá ọ̀sálàsà wọ̀sálàsà àti mẹ́rin mẹ́rin àti mẹ́ta mẹ́ta wọ̀rùbá àti mẹ́rin mẹ́rin àwọn tukutuku àwọn akọ̀rànì yóò ní àwọn níyàwó 17 yẹn àwọn ọjọ́ ìdúnbí mẹ́ta tó ṣe déédéé ó tó ṣe kíyèyí kọ́ wa lérí o. wọ́n ní àǹtí o máa tẹ́bà lọ́kùnrin nìsa ẹ̀fẹ́ ti wá wù inú ìyàwó masina méjì méjì wọ́n ní mélòó ni méjì méjì mẹ́rin kọ̀sùláṣà àti mẹ́ta mẹ́ta mẹ́fà nù ẹ̀fẹ̀ kún méjì méjì wù ọjọ́ mẹ́wàá wọ̀rùbá àti mẹ́rin mẹ́rin ọjọ́ 18 18 ìyàwó 18 oye wọ́n níyàwó etí ẹ̀yẹ ẹ̀sẹ̀ lọ́dọ̀ tí wọn ọlọ́mọ sọ wánu àwọn náà fọgbọ́n orí tó kọ́ránù wáwò yẹ wáwò yẹ wáwò kiri wáwò làásùfò mi wáwò kini wáwò áwùnì ó di yé wa ọlọ́mọ sọ àfọ̀rọ̀ yẹ wọ́n lọ́ba naam ọlọ́ọ̀ba kó sànù wa ẹ̀ ń ṣe àwọn kan ní gbúdúró dùn náà. la ilaha mo á kàn òbí sẹ́nu mo jẹ dẹ́bìlì láàárọ̀ iná lọ́sọ̀rọ̀ gbòòlè mo á kàn òbí sẹ́nu obìnrin bá dọ̀yìn mo bá bẹ̀rẹ̀ sí mo tún báyìí lọ́wọ́ mo bá bẹ̀rẹ̀ sí ọkọ ẹ̀ ìgbà kan mi dáhùn ní mo ní mo ti kó mọ̀ ọ́n àwọn ẹ̀yà àgbàlagbà yẹn máa ṣẹ́rí nìyí. nígbà láti dáhùn nìkan bá rí pé àbíwò àwọn bàbá yẹn sọ pé ìfẹ́nu bá àwọn ẹ̀yà àgbàlagbà wọn ó bá mo ní ẹ̀ ó bìrì mi jẹ́ lọ́wọ́ olórí kẹ́lẹ́kẹ́lẹ́ lòun sọ onímọ̀lẹ́rù yá àgbàlagbà ẹ̀kọ́ ní eyín ọlọ́ọ̀bà kó sàrò wa àwọn nǹkan níwọ̀n yẹn wọ́n sì nígbàgbọ́ nípa àwọn nǹkan burúkú báyẹn ẹni kọ́ lọ́wọ́ kó sàrò yẹn ọba ọlọ́mọ ẹ bárúkọ ọmọ ọlọ́ọ̀bà wà fára yé ibi màálà nà ọlọ́ọ̀bà wò ẹ̀ náà لكن ما انا النبي وماء رجل النبي تكون يعني كان النبي ثاني وماء رجلان النبي ليك يجي كوني يعني ميجي كلوه قالوا والنبي ليس ما احد النبي ميجي هو هنا كلوه أي يبعث ولا يقول ما أحد يدي يوم القيامة قلت لك كلوه لكن يبعث الله لإقامة الحجة ọlọ́run gbé e kó lè bàjẹ́ hujja fáwọn èèyàn sọ̀rọ̀ jíjẹ́ fún lè ikamadu hujja fàyídà kamadu hujja èyíná ìrìn ìjọ àìsí bí ojogbó ti lọ lẹ́sẹ̀ gíní ó ti ṣe wáàdì fún wa ya azurula mi lọ kálí ọlọ́ọ̀tì di fún mi ní ó lè rí kí mo aléhi hujja ó yà gbé hujja lè wọn lórí pé mo náà jíjẹ lọ́ọ̀sì kọ́nà rúfin ní mo máa rí lọ́gbẹ́dìdì fún هذا على تقدير محظوظ أي بينما أنا كذلك أو أبيع لوري يباهم أحضر قد بيني وكمل لوري ثم بيني أنا أفهم داني إذ رفيا يوم أقول لي اسمي قوله سواد عظيم يعني أسرية تقلو وتقلع مراد بسواد هنا ظاهر أنه أشخاص àwọn tó wọ́n pọ̀ aláàlọ́ yọkálù mara àìtò sọ́wádì èmi ò rí àwọn tó súnbọ̀ bí òjò bá ń kún àìṣàkì bí màlú àbí ọ̀rẹ́ àṣàkátàn àrímùn kánù min kásìrọ́tìhìm sọ́wádì nígbà tí wọ́n pọ̀ wọ́n á súnkùn àdébà pọ̀ gan-an wọ́n mọ̀ súnkùn àdánà tó àná òun ti síbẹ̀ lẹ́yìn بارك على الأمة منهم لأن أنبياء عرضوا عليه بأممهم الأنبياء مع الأمة وكان دي لتلو الأمة وني فظن هذا الصواب من أمته وارك يا ما تقوى هي كلا الأمة وني عليه الصلاة والسلام اتيالك بها قيل فقيل لي ما تملايك هذا موسى وقومه إلينا نبي موسى تعوى نياره وهذا يدل أن كثرة الأطباء موسى عليه الصلاة والسلام وقومه الذين أرسلوا إليهم إن نبي موسى أو نسيوان قوله فإذا ثواب عظيم وما تريد سجود الله وقيل لي آبي أمتك يعني الأمة يعني فهذا أعظم من ثواب الأول ليه قدوة ولا قيله لأن أمة النبي صلى الله عليه وسلم أكثر بكثير من أمة موسى عليه الصلاة والسلام قال أمة النبي صلى الله عليه وسلم وقبوا ليكو قبوا أمة النبي موسى كيلو وقوم باون وقال بغير حساب هو الجنة لا يتسيروا ولا عذاب أبدا الجيا لا يعذبون ونفيها جماعة لا يحاسبون يعني بما يصيروا سيروا كرامة لهم ولو ما في السياق ثم تفعلوا ونوبة وظاهر أنه لا في قبورهم ولا بعد قيام الساعة الله أكبر يوني الجماع إنه ساري يوني الجماع بنبع القيامة ونوبة ما تفعلوا ونوبة ní ìyá ọlọ́ọ̀ba onírúurú ni àwọn kan bẹ tẹ́kí ìyá tọ́lọ́wọ́ fi jẹun aláyé yìí kẹ́ni ó tó kù ni yóò sáré àárẹ̀ yẹn ọlọ́run fi ìyá ẹ̀sẹ̀ rẹ̀ fún tẹ̀jẹ́ nìyí ó di wa nígbà tí wọ́n máa fi kú kò ní sí oníṣẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn ẹ̀ mọ́ kí kò di àná sàárẹ̀ mi ò di ẹ̀kọ́ tó kú kí di àná sàárẹ̀ àwọn máa bá gbangba kí á máa ó sì rẹ̀ mi ò di ẹ̀kọ́ tó kú yóò di àná sàárẹ̀ di àná gbangba kí á mọ̀ mo sọ fáwọn sísá sílá náà pé iná ọmọ tabawọn iná tí wọ́n gbé ìlú kaná tó bá fẹ́ tó bá lásẹ̀gùn báyìí ìmọ̀ àtàrà tó lápá pápápá bẹ́ẹ̀ náà ni iná jóńgbà kìyàmà iná máa ta wọ́n wọ̀ jí àbí yóò ilé mi jẹ́ ànàm wọ́n sọjá ànàmà wa pẹ̀lú zimá mùsùlùmí ti káwòrán àwọn ẹ̀kíni zimá ìjánu fún ti káwòrán zimá kọ̀ọ̀kan fún ti káwòrán ìjẹ̀ sí mọ̀fà mọ̀lẹ́kà fún ti káwòrán wọn àfà wọn gbangba kìyàmà ìzẹ̀lẹ̀ ẹ̀mú sọ ìrẹ̀ tí wọ́n á kó wọ́n á kó náà jẹ́ ẹ̀mí wọ́n á kó ní mo wá ta pápápápápápápá tẹ́lẹ̀ mi ká àná o jìmọ́lá tó sọ̀fọ̀ ìkárà kọ̀ọ̀kan bíi ìrànkúmí ni ní mo wá ta báwo ìmọ̀ ìmọ̀ àlùfẹ́ àmọ́ ànábì ni ẹ̀yà mú ṣẹ́ẹ̀dì lọ́wọ́ ìdálọ́wọ́ kọ́ bàtà báyìí ni yá Rasulullah àwọn tí wọ́n sì dáa ni wọ́n ń sọ́kọ́ lóhùn kankan báyìí ṣẹ́ẹ̀dì ànábì ni ẹ̀ máa ń sọ́kọ́ لا حول ولا قوة إلا بالله قولي كما جاء الشهد فيني يوم القيامة أبي سكادي كان وما سوى ذكر بوبا وما رطب بذكر الله وتتكلون الصلابة أبي بوزيو سيد وما بعد القيامة أبي رمضان رسول الله ورابع نعم láwọn yìí òun ní díà gbangba lùkìyàmà òun ní díà ní nù sàárè lọ àkọrù haúlù òun فخاض الناس في ذلك أي هذا الخوض بالاصول إلى الحقيقة نظريا وعمليا حتى يكون منهم ما يكون حتى يكون منهم أما لا يستروا ليه أباما توضي زون الإسلام أباما توضي صبوريني ما توضي قبر بابا إسلامي أقال قدين أقال بلا سسروا الوليه قالوا الذين صبحوا رسول الله كما سبيع الإسلام فقولين يحتمل أن المراد صحبة مطلقة دعوة تعليمي completely ويعيد ظاهر اللفظ بين روايها إنه حديثي يعتمد أن المراد الذين صبأوا في حجرة هذا هو هجرة الأولين كما قلنا بهجراني يدل أنه لو كان مراد صحبة مطلقة فقالوا نهن وبلغوا عواني فهو نهن وصحبه نصر أنا متكلم هم الأصحاب كانوا ترى هنا دعونا لي يا صحابة من سلم يدل على هذا قول الرسول صلى الله عليه وسلم لخالد ابن وليد الله أكبر ليس سيدي لي أرى سيدنا خالد بن وليد لكن لا تسلبوا أصحابي رئيس له خالد بن وليد أتي عبد الرحمن بن عوف وجميع جميل ẹgbẹ́ abdulrahman bin awf ọwọ́ àwọn àwọn akọ́kọ́ gba islam khalid bin walid twenty three twenty one years after hijira ló gba islam ìsàbẹ́yìsà ó de lẹ́yìn lẹ́yìn sábẹ́ di madina ló ti gba islam ó kọ́ ọdún kan ọdún méjì sábẹ́ kó láyé ó gba islam argument wá dé láàrin khalid bin walid àti abdulrahman bin awf هل يوافق خالد دعوني بأصحابي لا تصوبوا أصحابي ìsìnlẹ̀ pẹ̀lú àwọn sábẹ̀ mi ìsà fún Khalid báyẹn which means Khalid is a sábẹ̀ mi àbí ẹ̀kọ́ ni ìlú mọ́ àwọn afáàgbà pé àwọn tí wọ́n ti ní sáàgà ní Islam gan làwọn tí wọ́n ti gba Islam before hijira gbogbo ẹgbẹ́ gba Islam after hijira kìí sábẹ̀ mi àwọn àmìyàn àbí báyẹn bí wàá ti bí àdébẹ̀ sọ́wọ́ fún Khalid pé nígbà tí wọ́n sábẹ̀ lòun náà ìlú àtúntà Khalid pé dàáwó ni àwọn ìsọ̀wọ́ láti ẹ̀sùn bùsàbẹ̀ mi ò fún mi náà pẹ̀lú sàbẹ̀ mi ò olùyẹ ní sọ fọkàlì báyìí fọkàlì gbogbo yẹn mẹ́fà jagunjagun ni alágbára ni ó dé ọfẹ ọba ṣáàdù gbogbo àwọn ọba ní níwájú àbúrò bẹ́ẹ̀ ilẹ̀ àrẹ̀bí ọlá àná hàlì fẹ́ wà ṣáàdù rẹ̀ ẹ̀nà Abubakar Siddiq òun ma kọ́lítì sí Khalid ogun ni ọ̀gá yìí àmọ́ sẹ́yìn náà mọ̀rọ̀ Khattab òun mọ̀kọ́ lọ́dọ̀ àbúrò bẹ́ẹ̀ la pé à ah, eléyìí gba ìsìlámù eléyìí ìsọ́jú eléyìí eléyìí rí ẹni ọ̀gá ni so nínú so ń gbà sí àbúrò ọ̀bẹ́ dà wa ó ní kọ́mọ́ndà ojú ogun sẹ́yìn náà mọ̀rọ̀ wa sọ́fà sẹ́yìn àkàrà sẹ́yìn náà àwọn kan kò yọ kúlà mìíràn kúlà mìíràn ojú ogun kò wá yọ àbúrò àbúrò kàrọ̀ ní ẹni dábò kọ́rọ̀ tu tó sàláìsì báyìí káàlì ní ṣe na ọmọrù jẹ khalifa inú tó kọ́ sí báyìí ọkọ̀ yọ káàlì kó lójú ogun mi ọkọ̀ ìrànlẹ́ sí wọn lójú ogun fún mẹ́ta fún fún káàlì kọ́ andova leadership ojú ogun fún Abu Ubaida káàlì bin Walid ti kí àwọn tó nífẹ̀ẹ́ wọn àbọ̀ náà sọ́jà mọ́lẹ̀ gbọ́ tó fẹ̀lẹ̀ yìí ó lè múlẹ̀ sí báwọn lẹ́tà yẹn kàn mú lọ́wọ́ ni ó sọ pé òun ni wọ́n mi rojú ogun kàlẹ́tà yẹn kò sọ fún Abu Ubaida wọn á jagun yẹn mú àwọn tẹ́gun yẹn tán ìtàlù fún sínú Abu Ubaida ní lẹ́tà ló bá bẹ́rì fún Abu Ubaida ni ah báyìí ló ṣe ọ̀rọ̀ yìí lóòótọ́ wọlá èmi làmì ìrù tọ́ àmọ́ wọn sì làmì ìrù tọ́ tí wọ́n máa ń kọ́ńkà wọ́n máa ń kọ́ńkà àwọn òlú lọ wọ́n kọ́ńkà àwọn òlú lọ tí wọ́n kọ́ńkà lù kàn wọ́n á bí rìpọ́t fún àmì ìrù ìlú ogun kó tó tó sọ pé kó lọ lù báyìí Khalid bin Walid jẹ́ nǹkan kalọ̀ kò dúró wẹ̀yìn ẹ̀ kó bá gba wọn dà lọ́dọ̀ Abu Ubaida mọ̀ kó mọ̀ lọ́kà tá a bọ̀ wá gbọ́ sínú mọ̀ lọ́kà tá ní Abubakar alam bi rijal minni Abubakar mú àwọn ọkùnrin gidi jù mí lọ mo rò pé ẹ̀ ẹ̀ ìyàbá mi ẹ̀ yẹ yìí ó ní Abubakar alam bi rijal minni ọdọ àwọn èèyàn màdùmí lọ ẹni mi rò pé bọ́yá olóṣèkò rẹ̀ wọ̀ ẹni tí mo lọ kó ojú ogun ní ní tó ń bá ogun lọ kò sí ẹ̀wọ́n rí pé bọ́yá wọ́n yóò kó ní ẹ̀ẹ́dẹ̀yẹ o wọ́n ní Abubakar aram bèrè jálẹ̀ bí mi èyí yóò fàjà láàrin tiwa láyéláyé sí ní àwọn ará ó di eyín ìgbà gbogbo lọ ni Abubakar àfẹ́rẹ́ Abubakar aram bèrè jálẹ̀ mi ọmọ àwọn nígbàtí wọ́n yá sẹ́yìn náà mọ̀rọ̀ ọwọ́ withdraw sílẹ̀ náà Khalid kúrò yóò completely ó láì pé àwọn èèyàn ti kọ̀kan sí Khalid pé ṣáìpò òun làmì ojú ogun o àwìn ọwọ́ withdraw kúrò ojú ogun lọ́gbọ̀n bàbá Ahmadina àwọn wákàtí sẹ́yìn náà ọmọdé àti sẹ́yìn náà Khalid ọjọ́ra wọn báyìí ròyìn tí wọ́n wọn ni pé tí wọ́n tí bá dókòó lórí ẹsẹ̀ ẹsẹ̀ wọn máa kalẹ̀ ọmọ ẹ̀kọ́ ẹ̀ẹ́ tí bá dókòó lórí ẹsẹ̀ ẹsẹ̀ kalẹ̀ ẹni tó tóbi ní àríwẹ̀ kọ́ ni wọ́n jọra àwọn méjì wọ́n bá ní kí wọ́n pàdé sí na Umar lálẹ́ wọ́n yà Khalid nínú àwọn salamu alaykum wa alaykum salam ó rò pé Khalid wọn fún Umar ni wọ́n ní sí nǹkan tí ti fún ọ̀tọ́ da ní kí ló ti fún mi òun wá pínlẹ̀ bí àtúnwò náà ni Khalid wọ́n ní wọ́n yọ ọkùnrin ní òun bẹ́ẹ̀ la ṣe rí ọdún kí làwọn ṣe báyìí ọlọ́bí ìrù àyàn àtẹ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ni kí ni bá ṣe ọlọ́kọ̀ wa kó bá sànú rẹ̀ àmọ́ mo ti yọ kó wọ́n dùn wá o àtẹ̀lẹ́ náà ni ọmọ ọjọ́ kejì ọkọ̀ ṣùgbọ́ta ni sẹ́yìn Umar wa ni arákùnrin ọ̀rọ̀ olùwọ́ pẹ̀lú khalid sọlọ́lẹ́ àná khalid ọ̀rọ̀ olùwọ́ arákùnrin ọ̀sọ́lọ́nù khalid ni ìjẹ́ lọ́lẹ́ arákùnrin yẹn á ilé àpàdé alẹ́ àlẹ́ mùsùlùmí báyìí báyìí wọ́n mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ alábìrin bẹ́ẹ̀ máa búra ní ọmọ ògbọ́n gbọ́ búra ìlú ọba pọ̀ sọ́wọ́n alẹ́ àná kí ẹsẹ̀ ká lọ́ba sọ́wọ́n alẹ́ àná mo ní kíkọ́ lọ́wọ́ báyìí àwọn tó ní ń tẹ̀lé àti àmì ìrùsí wà lóyún fún káàdì kọ̀ọ̀lá akutile ni ó ń sunkún jẹ́ fẹ́ kún òun ibi ọgbẹ́ ìdá ní ìtìlẹ̀ lọ́wọ́ àwọn káàdì ẹ̀yẹ kọ̀ọ̀kan tó pààyàn ẹ̀yẹ kọ̀ọ̀kan náà àwọn ojú ọbẹ̀ yẹn ó tó pààyàn ọwọ́ ni a ah! òun ló wá kú sílé bí ẹ̀sìn òun ó ní ìbínú ìbínú kó máa bá ojú tábà alájàbáyé jẹba ànà bí lóògbé ó ní ìbínú ìbínú ọlọ́run kó máa bá ojú òun ló wá kú sílé ilé ọjọ́ pé ojú ogun ẹ̀ kí kóhun kú sílé náà lọ sí ojú ogun kan náà ọba kẹsìrí Alexander ní pàdé lójú ogun ọwọ́ àjọ àwọn ọmọ ẹ̀kọ́ àkọ́mọ́dé ọkọ̀ bára wọn sọ̀rọ̀ náà nígbà wọn bára wọn sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ bí ìbéèrè kí lọ kárìt ọwọ́ ni séèfù rẹ̀ àbílẹ̀ náà pèsè séèfù bá àbí ìgbà náà ní ìdá ọlọ́ọ̀bà wọ́n ní ìdá rẹ̀ sọ́nà lọ́sọ̀ kalẹ̀ ni ní jẹ́ àwọn arìnrìn kò sókun tó lọ sí ní rárá o wọ́n ní bí lọ́sọ̀ ń bá ọlọ́pàá tó náà bá ọlọ́run náà lọ́sọ̀ ń bá ọ̀nà àmọ́ da ìdá ní máa gà náà ni àmọ́ lọ́n fi àlùbáríkà sí fún kò ní tóun dojú ẹ̀kọ́ táwọn òwe títí dáhùn tó ń kọ́ wáyé wọ́n láìkì ikú bẹ́ẹ̀ ti láìkì obìnrin àtọ́tì ni wọ́n àwọn láìkì táwọn kú ikú báwọn ti lẹ́yìn ti láì wọ́n sì máa ẹ̀sìn dáhùn láìkì ọtí àti obìnrin ọmọ dípìlẹ̀tì yẹn wọ́n àwọn ilé ìkókó òkú sí bájà ẹ̀yà tẹ̀sẹ̀ tó mẹ́rin kọ́mọ̀ sọ jíjí àfún yín kọ́mọ̀ bá ti wà lọ kọ́mọ̀ já yé wà lọ kọ́mọ̀ mú ọtí wà lọ kọ́mọ̀ mú sí kọ́mọ̀ mú sùgbìrì wà lọ àlọ́jọ́ ìbá bá wọn jà ẹni bẹ́ẹ̀ kú bí mẹ́rin bá ó ṣe ní ó bẹ́ẹ̀ kú ó ní mútu àkíní kan dèdáàdì kí ni mútu àkíní kan wọ́n wí mútu ṣáádà dèdáàdì àbí kí ẹ̀ kúkú ṣe é ní odùn odùn yóò rí sọ́jà tó kò ní kẹ́rí ánì káyì náà sànù náà wàhálà kúkú kẹ́rà. ẹ mẹdínà ló kú sí ìjọ kú àwọn èèyàn sunkún gan wọn lè gbá ọmọ rẹ àwọn èèyàn sunkún bá a sọ a kí máa sọ̀rọ̀ kí ẹ irú Abu Suleiman ni yóò kú bẹ́ẹ̀ ni káwọn èèyàn má sunkún kí ni sẹ irú Abu Suleiman Abu Suleiman ni alhali yẹ kí ni Abu Suleiman kì í sí wọn lẹ́kọ̀ọ́ ní wọn wà lọ́ba tó máa dẹ́rẹ́ àpèsè sára ó bí lọ́wọ́ pé tí wọ́n dẹ́rẹ́ sára ní wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n lẹ̀ ń mọ̀ irú Abu Suleiman nǹkan ní òkú káwọn èèyàn ní sunkún ó ní ìwà mùmí ọ̀rọ̀ kú sí ọlọ́ọ̀bá akẹ́wọ̀n kọ́ bá gẹ̀wọ̀n tí a náà yìí tí a wò tí a yà sí pé ó ti yá yìí o ti yá yìí ó kú káwọn èèyàn làwọn eléyè dáwọn àjẹmú ó bínú ara wọn wọ́n ti wọ́n sọ fúnra wọn ni ee ó ti parí nánu àmọ́ àwọn àtẹnugbọ̀ rẹ̀ káàkiri àwọn sàbẹ̀ kọ́ ó ní yé náà kó bá akẹ́wọ̀n kó bá gẹ̀wọ̀n ẹ̀yìn akẹ́kọ̀ọ́ mo nígbà tá a yé láti bí ànábì sọ pé ní látọ̀túbọ̀ àtàbí ti sọ bẹ́ẹ̀. àkárí ìbínú wọlé ni. lọ́ní náà mi pé ní àwọn ọmọ lọ pé alága categorize àwọn sàbí pé àwọn kan bẹ́ẹ̀ tán àgbàlagbà sàbí ni àwọn kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni not by age but by age. by age just by age. Um, age náà wọlé ń bẹ̀ bí a yóò pé age àwọn tó kéré yẹn gbẹ̀yìngbẹ̀yìn àwọn náà tó dé mi. Ibn Abdullahi bin Abbas, Abdullahi bin Umar, àwọn kéré. So, ó di gbẹgbẹ gbẹ̀yìngbẹ̀yìn wọ́n tó wọ́n tó bí wọn bí wọn sínú ìsìlá mi ó di àwọn abúlábà sábẹ́ mbẹ àwọn abúlábà umar àwọn abúlábà sábẹ́ nù wọ́n lọ àwọn mẹ́rẹ̀ ìrìn àkọ́kọ́ abúlábà umar osman àti ali àwọn tẹ́gbẹ́ ni títí ìsàkúbìrì àwọn mẹ́rẹ̀ ìlànà níbi lẹ́bí bàtàn ó bá umar sọ fún ní ọkọ̀ ọmọ rẹ̀ ó bá abúlábà sọ fún ọmọ ní ọkọ̀ ọfẹ ọmọ rẹ̀ ọfẹ ọmọ abubakar ọfẹ ọmọ umar ọwọ afi ọmọ rẹ̀ fún usman ọmọ rẹ̀ fún ali láti so relationship yìí ọwọ di ntọ́ ma rẹ bá wà òní sábà burú sẹlẹ̀ ńlẹ̀ ọwọ di mo lè lọ nù ọlá ọjà làálẹ̀ kíkùmọ̀ tó wà bẹ́ẹ̀ ló bá ẹ̀ ẹ̀ ọkàn fẹ́ lásán ní ara o fúlàní ni àbí náà is very good arógùn náà bá fúlàní àwọn èèyàn dáadáa ni wọ́n fa iná mùrábì bíi bíi kálẹ̀ pẹ̀lú àwọn sàábẹ̀ mi alẹ́lẹ́yìn sọ́bà ó fi ìjìrá sí àwọn tó wà pẹ̀lú ẹgbà sí ìjìrá láàyè mìíràn omínú ọ̀hánà muhajirin láàyè gbogbo sàbọ̀ọ́yìn alfa àmá kò dé kọ̀kọ̀ fún wọn láti mọ̀ àwọn muhajirin wọn ò pé 70,000 wọ́n fi pé àwọn kọ́ni ويمنع الاهتمال اول اللي في الليل طبعا اللي تعاقب ان الصحابه اكثر من 70 الفا كان صحابي وجه 70 كان له فاعتمد ان مراد من كان مع الرسول صلى الله عليه وسلم في فتح مكه الى فتح مكه ويقول قال لك كما تقول صلى الله عليه وسلم سوى تقول اسم مكه لان بعد الفتح دخل الناس في الاسلام افواجا lẹ́yìn fásitì maka àwọn yẹn wọnú ìsìlámù níjọ níjọ wàhálì masala yahtaju ila muraja'ati kafir eléyìí ó ní kéèsì muraja àti ọ̀pọ̀lọpọ̀ nẹ́ẹ̀sì tí mo sọ fún mi ọjọ́ àwọn yòówó ó ní ah, ah, masala yìí kò ti yahtaju ila muraja'ati kafir àwọn báyìí àwọn fèmíìn àwọn bumbaz rahimahullah tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì fi fàtí kó tó ti fàtà lọ́rọ̀ kiri muraja aati wọ́n ti bí àwọn ọ̀rọ̀ kílà ilé kílà ilé kílà ilé kílà ilé kílà ilé wíńbà kílà àwọn kílà wíńbà kílà àwọn wọ́n ti bíra wọn kó tó máa yọ ọ̀rọ̀ jáde èmi pẹ̀lú ìjọba ti láti jẹyọ kan ó di eyín lọ́fà pé fatuwa tiwọn kó jiná ju tiwa lọ àwọn òkè tó ti fatuwa nílẹ̀ àdìsí mi lò kí á lórí ẹgbẹ́ mo rò pé mo rò pé kọ́ mo rò pé rí ó di eyín náà kọ́ọ̀lù alladhina wulidu fil islam àwọn tí wọ́n bí sínú islam ayé man wọlé dá bá dàl bí i sọ́tẹ̀ wà á sílámà ẹni ẹgbẹ́ wọn gbé ìdè wọn bí inú àwọn ti dáàbì ìdè amil fail wà á sọ wọlé gba islam wà á ọ̀la ìkàfẹ́rún àwọn náà pọ̀ على قولنا ولدوا في الإسلام من في صحابة ما بلغ سبعين ألفا عارف ايه قال قام انتم مش الاسلام لين نوع الصحابه هو 80 تعاون الينا وولدناهم قال فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فأخبروه ẹ̀rẹ́bì bá jáde wá sí wọn wọ́n á fún níròyìn bá jáwọn ń fà táwọn kọ́lá rẹ̀ wọn àyè àkùbárò bí máa káàlù máa jára bẹ́ẹ̀ náà wọ́n sọ fún jáwọn sọ àti jáwọn tí ń lọ láàrin àwọn ìdílé sọ̀rọ̀ ìdílé sọ̀rọ̀ ìdílé sọ̀rọ̀ káwọlù láyé sàríkóòlù àwọn tí wọ́n yẹ kó sí rúkìá fáwọn في بعض روايات مسلم لا يرقون ويكفوا لكن هذه رواية القطع ما إليهم مستيك وامه كما قال الشيخ الإسلام من تيمية رحمه الله أفابا الشيخ الإسلام أولون كبايتي فبو فبو ونات وادي فجع شنو الإسلام شو عليك أولون عدبي صباي أولون صباي وني قال الشيخ الإسلام الشيخ الإسلام صباي ونات وادي فجع من الإسلام ó di yẹwà òun gẹ́gẹ́ ti di ìfúnjà fúnra rẹ̀ ó di yẹwà lọ́fà dáhùn yẹn máa ń di ẹgbẹ́ ìsàlẹ̀ kí kòrán pàtó mọ́ ní ẹlẹ́wọ́n ní fatawa ṣe wùlì islam fatawa ṣe wùlì islam ó di yà lóun gẹ́ fúnra rẹ̀ lẹ́yìn náà kò tó wá dúró lọ́rọ̀ òun náà tó wá dúró sẹ́ sọ́rọ̀ àwọn tàbí ọ̀n àlùkùfì yìí ó di yẹ kàbílẹ̀ tv ọlọ́ba mọ́tì ti kàwá ń jọ kàn báyìí torí ẹ̀ náà ni àbí ó ní kàbá náà ni ọ̀ báyà ìrì ọmọ nìkú bọ́ọ̀rù tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ wọlé ní ọ̀yà kí wọ́n bí wọ́n bẹ́ẹ̀ náà ni èmi ìgbọ́ قال شيخ الإسلام لأن الرسول صلى الله عليه وسلم كان يرقي حمدا ما سرقيا ورقاء جبريل جبريل سرقيا فوق وعائشة سرقيا فوق كذلك الصحابة كانوا يرقون كانوا بما سرقيا واستفعل لمعنى طلب فيل sọ́nàni yẹ̀sẹ̀kọ́nà ìsàfàlẹ̀ ń bèèrè ọ̀bà nísò àtàkìrùlá mọ́ tọrọ àforíjì àwọn tọ́lábà àmàkìrà ń tọrọ àforíjì ni ó di wa wọ́sìjára tọ́lábà jawar jawar ó wá ní kankan wọn jẹ́ níbọ̀ rẹ̀ kọ́wà pẹ̀lú òun wọ̀hún náà ìfẹ́kọ̀ ó bèèrè fún rúkìá àyè tọ́lábà rúkìá ó bèèrè kó ṣe rúkìá fún ẹni tó ṣe rúkìá kọ́lá ń báwí ẹni tó bèèrè kó ṣe dúkìá fóònù àìláàrẹ̀ tìlébóònà mi ní àádìí pé tọrọlẹ́ nìkan àyẹ́kọ̀rọ̀ àlẹ́yìn kò sí dúkìá fóònù lima yẹlẹ̀ fáwọn dì aláàkọ́ ní kówọ́tí èyí ti máa rí mu àlọ́lá fún gbígbára lọ́rọ̀ ọ̀bà lágbára látọ̀dọ̀ wọn number two لإذة نفوسهم على تدليل لغير الله عن التدليل لغير الله لينا نياتي وكان láti máa rọ̀ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́ọ̀bà number three wàlímà fi dhalika min takhalluq bi ghayrillah bí bá ìfi ara ti kankan lẹ́yìn ọlọ́ọ̀bà ni qawlu la yastawun يطلبون من آدم أن يدعوه معنا استووا طلبوا من يقويه mo wá kẹ́kẹ́ máa jó nǹkan fáwọn wọn ò máa tọrọ káwọn yẹn máa jó nǹkan fáwọn àbíkú máa jó nǹkan fúnra wọn ó yẹn وهذا مثل قوله لا يسترقون دي أقول بيقولون لا يسترقون بيقول كتاب أما بالنسبة لمن عود القي من قبل حكومة أما ذاك هو إتي فنكم في الجنكني هذا ده حكومة هذا جباني طلب القي من أليس في ذل يبيري به قصي عبرون به لأنه معدة من قبل الحكومة تقول الحكومة جبان قالوا به كلام ياخذ الحجر على ذلك من الحكومة يوم بو شيري ليه هذا الحكومة لأن هذا طلب مجرد الإخبار من طالب يجب فإنه يحتاج إلى القيد نقوم في وليس بسؤال بالتدلل في كنبيركم فعلات يكرار قولوا ولا تتأيرون ويلو ايه اخذ من تاي ما بي اتيرني مصدر منه تتأير اي تيرة اسم المصدر وناني بلوكولي تشاهم وناني جباب وليجا هو يبعنا ما تتأير يعني دي أظن تجعليتي ẹlòmí ò yí fẹ́ kí obìnrin wá sí olówó làárọ̀ ó ti rà dàbí ó ti rà dàbí ó ní kí ọkùnrin kọ́ wá sí àwọn lọ́wọ́ àbí bí ẹ máa ń lọ gbọ́ kọfẹ́ ìrìn tó ń lọ òun ní bá sá lọ́dọ̀ rẹ̀ òun ní bá lé àbí òun ní bá sá lọ́dọ̀ rẹ̀ àwọn alára tó máa lo ẹyẹ ti wọn tó bá láwọn ẹyẹ bí ẹyẹ lé ọmọjáde láàyè ó gbé ọrẹ rẹ kálọ tààrà nítorí ẹsẹ ẹ dànù tó bá lọ apọ̀ ọ̀tún nítorí ẹsẹ ẹ dànù yóò ní problem àwọn tó bá lọ ẹyìn nítorí ẹsẹ ẹ ò ní wúlò kálọ ọdí ọmọ lọ tẹyọ ọdí ọmọmẹn ni ọtìkà lẹ́yìn ọmọ àwọn òfin níìsì ń jáde bọ níìsì tó bá bọ sí ìyá kan pé abọbẹ sọ orí ibú ni ilé ọ orí ibú ni òde tó lọ yọ orí ibú lọ àgbẹ òní òní ìpàdà àmọ́ lórí ilé wáyé rẹ ah orí ilé níbi tó lọ yìí ó di wa àlẹ́mi ni gbogbo ọ̀rọ̀ báyìí kì í sísè máa káàkùnrin àmì mi náà nífẹ̀ẹ́ kí n máa gbọ́rọ̀ dáadáa àlẹ́mi ni yóò débọ̀ ní fáàlì ní fẹ́ọ̀lù mo máa nífẹ̀ẹ́ kí n kí n yí dìde kí n gbọ́ ọ̀rọ̀ dáadáa ó di yé wa ọlọ́ọ̀bà kún mọ́tà sàánù nù kan wa ọ̀rọ̀ sẹ́ni sọ yẹn tó wà lápalára àti ilé ike tí bá wọ mọ́tò ní ìsìn tí bá gbé kìráàsì tí bá pé dí àfáàyàn kọ́kọ́ ké tó bá jẹ́ nǹkan bí ayé dáadáa ni mo máa feel happy ní ìmọ̀ ní wọ́n sọ pé kọ́kọ́ kẹ̀kẹ́ pé wọ́n ní ah, tí wọ́n gbàgbọ́ pé لهم مغفرة وأجر عظيم آه الحمد لله الحمد لله الحمد لله أنا أقول لهم عذاب عليم كفاية عذاب يجي يلا قصر أما فاي أنا دي ما دي وأنت تفسير له ثم بدلوا يا يا يا ونكاي آه ليس يبقى أجا له أجا تماجو kọ́lé mo máa máa wò pé kò sí mọ́lẹ́ ìfẹ́ dàtí àwọn yà kúrò àmì ìjọba kí ìyàlọ́parí ẹ̀ ìlọ́bìn bẹ́lá dìnísì aléyìn náà mùsọ́dà ní wọ́n ní pẹ́kẹ́ parí ẹ̀ parí ẹ̀ ni ó lè yà ní àbí láyé mẹ́rin tún bẹ̀rẹ̀ pé dẹ́mdẹ́mà aléyìn rọ̀bù mi dẹ̀mdẹ́ ìfọ̀fọ̀wà wọ́lá yà káàkú ìyà ló parí ẹ̀ àbí kò nílò ẹ̀rí ìṣẹ́tò àná ni náírà hàmíyà oníkọ́rí àbí àwọn ìgbẹ́ ń ka àwọn súnra nígbà mí ìrìn àyà máa já ibi wọ̀ lọ́hùn ẹ̀rẹ́ ìdúrà mẹ́gbà ọlọ́run parí nǹkan rẹ̀ ọlọ́run máa fi yàjẹ́ wa àwọn ọkọ̀ sànù wa náà kí làwọn ìlọ. يأخذون من التير والمصدر من التطير وتير اسم المصدر وأصله تشوم بالتير هنا يكون النياز يوكب الكل ولكن أعم بذلك البيلو هو تشاهم بالمرء أناني بما سنتلوه ويسنك أو مسمع ذهري والمسموع بديها بابي بنوري بنوري يقولوا وما يبودي أو زمان على أصله قالوا ما يعبي بدي تتحارون هذا برابي ولو قصة وصلى الله على سيدنا محمد وعلى آله وسلم السلام عليكم ورحمة الله وبركاته Eh, uh, wọ́n rẹ̀ kún islam dẹ̀lọ. àwọn ọ̀dọ́ tí wọ́n ń lo oògùn fún ìlú ìlú àbẹ́ ọ̀nà tí àwọn alùpàdé ìjọba gbọ́dọ̀ rẹ̀. alẹ́sẹ̀ bẹ́ẹ̀ bọ̀ sá wọ́n sì gbọ́ ni wọ́n sì gbọ́ ni kọ́ra bí lóògùn àlẹ́bí ìjọba kọ́ra bí lóògùn àlẹ́bí tẹ̀dáwù fa iná kúlì ẹ̀dá ìdáwà àlẹ́bí tẹ̀dáwù ẹ̀ máa lóògùn fa iná kúlì fa iná kúlì dá ìdáwà tí gbogbo ààrẹ ló ní ogun rẹ̀ ali umar umar alima ẹ̀ntọ́ mama wọ jahila umar jahila àfẹ́ni lẹ́yìn pàṣẹ pàṣẹ rẹ̀ òun gan tó wọ́n lò ọmọ olùkàdá ẹ̀dáwò ẹ̀dáwò ẹ̀dáwò ẹ̀dáwò ẹ̀dáwò ẹ̀dáwò Ẹ̀mọ́ ń jẹ́ ìjáde lọ rẹ̀ nù. Ẹ̀mọ́ tàdá ìwọ́n yóò fún ní àmàfi ráìtì sí, àmàfi rẹ̀ sí, gbogbo àwọn àmà sí. Àwọn àmà ń pàtàdá, àmàfi ráìtì sí, àmàfi ìwé sí, ìwé mango, àmàfi sí ọmọ ìlàbárì. Ọlọ́run sànù wa. Àwọn àmà ń torí. Ṣé ilé kí mo kọ́ lọ gbàrà ilé kí àwọn haúsá ni ní ẹnu àbẹ́kì wà lára ń lò so wọ́lọ́ ṣé tí wọ́n fẹ́ gbà fún wọ́lọ́ lè hàn fún ààrẹ wọ́lọ́ hàn fún ààrẹ ilé kí mo kọ́ lọ lẹ́yìn rẹ̀ súná mẹ́lẹ̀m ní tẹ́mà ilé kí mo kọ́ lọ nìkan tó padà sọ́dọ̀ àfa ní newton ó di ó ti lọ nìyẹn.